Ah, Miliki Express ní fẹ́ ilẹ̀ ṣì ń gbádùn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣáà rí bó ṣe ń lọ ijó lẹjọ yẹn ṣé ẹ gbádùn ah, ẹ àtọ ẹ jẹ́ máa mú bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àlejò mi ti wà níjòkó mo fẹ́ pò wọn wọlé àmọ́ kí n tó pò wọn wọlé ẹ ní ìfúnra díẹ̀ pé <laughs> ẹ o ti fẹ́ pè mí nìkan lórí ètò ẹ máyọ̀ wá gẹ́gẹ́ bí ọkùnrin ilé àtàrí ràn ní nǹkan ni tó bá yá yóò wá ṣagbátẹrù àmọ́ báyìí mo ṣagbátẹrù ẹ lọ́wọ́ tẹ bá sì fúnra ẹ rí pé nǹkan ti ń yàtọ̀ náà lórí Miliki Express díẹ̀díẹ̀ ẹ Orísun ẹ bí Orísun ó ẹ lè gbà tán lẹ́ni àlejò tí mo mú wá fún wa àwọn náà ń jẹ́ àríyọ̀ labi daniels ald tẹ̀túmọ̀ sí sọ́ọ̀sì ẹ káàbọ̀ sà. ẹ kújọ mẹ́ta. Ah, ẹ gbà lónìí ṣé àlejò ní àlejò ní àlejò ní yẹ yẹ ẹ gbà ẹ sà òyìnbó ògbúdọ̀ pọ̀ o òyìnbó ògbúdọ̀ pọ̀ o orísun láwa yìí ẹ káàbọ̀ jẹ́ káwọn tó wà nílé mọ̀ yìí. ẹ mo kí àwọn tó wà nílé o màmá bàbá àgbà ọmọdé ẹ èmi ni wọ́n pè ní Ariyọ̀lábí Daniels aka Sauce then àwọn ẹ̀gbọ́n wa bíbáyìí náà ti fún wa ní orúkọ. mo fún wọn ní aod lẹ́nu ẹ gbà bẹ́ẹ̀. ẹ ṣe gan. Ariyọ̀lábí ah, ah, Daniels ẹ jẹ́ ká mú ẹ jẹ́ ká mú lórí pẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwùjọ òlẹ̀ ọ̀pẹ ẹ ní olórin ní eléré ní níbo lẹ ti bẹ̀rẹ̀ eré yín fífi akọrin kíkọ. ẹ ṣe mọ̀ pé ó bẹ̀rẹ̀ nígbà tí mo wà kékeré náà ni when mo kọ mọ̀ pé i like mo nífẹ̀ẹ́ orin kíkọ and mo like láti máa act church tàbá wà church náà mo wà nínú ẹgbẹ́ drama táwọn òyìnbó máa ń tọ́ pé drama group hmm. mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. nígbà tèmi náà èmi náà ti rí mo ṣe ohun ọ̀rẹ́ pé ní kékeré mo ṣẹgbẹ́ òṣèré orí ìtàgé ní ṣọ́ọ̀ṣì mo ṣe akọni náà ní ṣọ́ọ̀ṣì àmọ́ ìlú wo lẹ́yìn ti dàgbà gan. mo dàgbà sí ìlú Ṣàgámù. Ṣàgámù ẹ dá sọmọ ogun ni yín ni. mi ò sọmọ ogun ọmọ ọmọ èkó mi báyìí ni mí. ìpínlẹ̀ èkó gan ni níbo lẹ́kọ̀ọ́ yẹn ti wá. ìkòròdú. ìkòròdú ah ìkòròdú àga jẹ́ mo rí kì í lé báyìí má tẹ̀ sí ẹ ah. orísun la wà yìí o <laughs> orísun rèé o ó yẹ ká àṣà dé gbogbo nǹkan ó yẹ kẹ́lẹ́ kílè ìkòròdú ah. àga ọmọ kínní kan ṣe kínní kan. mo sábà pé ìwà náà wọn kékeré bí mọ́mí máa ń sọ pé wọ́n ti sọ pé ah ẹ bá bí wọn mi kọjú mọ bọ ẹ jẹ́ ká mọ bẹ́ẹ̀ bí dídàgbàsókè yín bí àbí bí ẹ ṣe gbígbà ògbègbè yín ṣe rí nínú ọjọ́ báwo lẹ ṣe dàgbà ṣé ilé ilẹ̀ dàgbà sí ní àbókè òkun ní ilé ìwò lẹ lọ jẹ́ káwọn tó wà ní káṣí ẹ̀ mọ̀ yín lẹ́kùn rẹ̀. Um, ok um, mo jẹ́ èmi nìkan ni ìyá mi bí. ah and. Um, ayẹyẹ ti so ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo lọ mo lọ sí Unilag primary school gbà tí mo ṣe tán mo tún tẹ̀síwájú mo lọ sí Citizens Comprehensive College gbà tí mo kúrò ń bẹ̀ then mo wá lọ sí ilé ẹ̀kọ́ gíga táwọn oníbọn pè ní university mm. mo lọ sí Crawford University so gbà tí mo ṣe tán mo wá lọ fún abani uh, agúnbánirọ̀ sorry agúnbánirọ̀ mm. yes torí ìjà abánigòrò tẹ́lẹ̀ pẹ̀lú. <laughs> agúnbánirọ̀ so àti bó ṣe tán mo wá lọ sí mo travel out. okay. so i went into mo lọ fún um, movie production. pẹ̀lú ọkọ lọ́hùn-ún. yes. ah kódà mo ń gbọ́. so ìgbà tí mo dé ni mo wá bẹ̀rẹ̀ ni mo wá lọ into movie fully. to movie fully. fully ìwú lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ mi tó ìgbúbi bẹ̀rẹ̀ ní àbò orin kíkọ. ní orin kíkọ. lẹ bẹ̀rẹ̀ ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ o tó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ orin kíkọ báyìí. Hmm. káfíìsì káyọ kúrò màá ti máa lọ bíi five years five six years now. Ah, ọdún karùn-ún yẹn sọmọdé náà wọn <laughs> ní òkú ọjọ́ mẹ́ta òkú ìsàlejò sàárè ẹ̀kú iṣẹ́ ọlọ́run àfiṣẹ́ yìí ni ẹ jẹ́ ká mú báyìí ẹ lẹ́ lòkè òkun ẹ lọ kọ́ṣẹ́ eré ṣíṣe nígbà orin kíkọ irú orin wo lẹ̀ ń kọ gan-an. ok irú ohun tí mo máa ń kọ ni àwọn ilé ìbò máa ń pè ní hip hop. hip hop ah tábà ní ká ń sa àwọn èèyàn nídìí hip hop yìí àwọn ọmọ yẹn máa pọ̀ àwọn pọ̀ bàbí tó ń kọ hip hop àwọn pọ̀ bàbí kí ni kí ni kí ni ìṣèpàdé àti yín nípa hip hop kíkọ kí ló máa ń mú orin wá sí wọn. bí yín lálẹ́ bí yín yẹn o. bí yín lálẹ́. bí yín lálẹ́ ṣé ẹlòmíì ní ní gbogbo àwọn àtàǹkọ rí nsìn ẹlòmíì ní gbogbo nǹkan tó máa ń fún wọn ní ìṣípayá ẹlòmíì sí ó lè jẹ bóyá bíi surroundings ẹ agbègbè ibi tó wà then bí èmi ń sìn mood mi mood mi at that time ló máa ń jẹ́ kí n kọrin because mo rántí ìgbà kan tí mo wà ní studio mo ń kọ it was actually mo ń kọ R&B mine then mo kàn find out pé bí ṣe ń kọ verses mi my mood changed and mo kò bẹ̀rẹ̀ sí sunkún ni. Hmm, hmm, hmm. ẹ̀jẹ̀ tún màá tún béèrè mi béèrè báyìí ṣé ni mo lọ́gàá kan lẹ́nu iṣẹ́ yìí ah tíwálé bàbá ọ̀gá mi rẹ̀ ní adéríbigbé wọ́n ní tó máa ń àwọn táwọn bá ti rí bárò báyìí táwọn bá rí bí táwọn bá ti rí gbòǹgbòǹ báyìí àbí táwọn bá rí ah, ọmọge tó dà ṣé ìṣípayá máa ń wá ṣé ní ìṣípayá tí mò sọ ìṣípayá kan ní kéèyàn lè kọrin dáadáa àmọ́ ìṣípayá pé ó ṣe gbórin kalẹ̀ torí tẹ bá wo nǹkan tó ń dà wàhálà mú jù ní indọ́sítì yẹn ṣẹ́ lè gbẹ̀ lórí kíkọ kíkọ àgbékalẹ̀ orin ni o torí àlékọrin mọ́nì dábàá tí ìkọ bíi kíní kan láyà kíní kan lẹ́yìn eh, kíní kan bá àti ìbọ́sọ̀nù kí ló kí ni ìtìpadà ti ní gan tó kí ló máa yẹ kẹ́kọ̀ọ́ orin lẹ̀ ká tó wá bèèrè lórí àwọn orin gan lẹ́kọ̀ọ́. like tí n rí beat beat town, táwọn òyìnbó máa ń pè ní beat máa good beat máa rí beat tó dáa ìlú tó dáa tí mo rí find studio at that time it will just come ó kàn máa wá ni i will do anything. ṣé hmm. wàá ti di báyìí lè ja nǹkan sílẹ̀ ó wá tóbi orin mélòó báyìí láti kọ́ kalẹ̀ láti pé tàbá pè é pé gbà lè kó jáde sí orin rẹ̀. Ah, ṣé mo pé bó bá ṣe ń wá ni we keep doing it. ó ti di mélòó báyìí láti kọ́ lẹ̀ olóòlù lẹ́ ní báyìí. mo ní like bá ṣe ń sọ̀rọ̀ yẹn sí mo ní two mo ní eh, musical videos méjì first video tí mo kọ́kọ́ yà was um, emujojo. emujojo yeah, uh, yeah, like emujojo two years back. emujojo eh, orin tẹ gbóyin tẹ ti kọ náà ò ju bíi méjì lọ àbí. no no n tí mo bí ìlú ọ̀rọ̀ yẹn mo ní mo ní sẹ́wọ́n wí. kì í ṣe ah. fídíò omi ò lẹ́ni nílẹ̀ báyìí àti ìwọ àti ìwẹ̀. Hmm ká fi sí ká yọ kúrò àti lé fifty. àti lé fifty tẹ̀sí kọ sórí àwo. no mi ti ní album báyìí. tẹ̀sí ní album mi ti ṣe album. níta wa lórí fifty lẹ́kìlẹ̀ wá ń sọ. tẹ̀wọ́n pé we just keep a kò máa record ni we keep recording we keep recording. record ẹ̀ pamọ́ ẹ̀fẹ̀ dàbí Michael Jackson tó túbú tán tó lè dìkú bí five thousand láyé lágbègbè tí ò tẹ̀ tí ì gbé yeah so so far mo ti record be fifty. ẹ̀sìn mẹ́ta fi méjì lọ no mo ní tó mo ní mo ní ok mo ní ẹmu eh, jojo ń mo ní manova manova ni video ti mo ṣe yà mo yà ní early year yìí yeah i think mo tún travel mọ ẹran mo tún dé mo ya, mo ya. ni mo produce last movie mi Ti mo ṣe. lọ́jọ́ tẹ kọ́kọ́ gba máìkì kọ́kọ́ gba máìkì tẹ gba gbohùngbohùn lórí lórí gbàgede tààrà gbàgede tó tóbi dáadáa ní orin àkọ́kọ́ kọ yín pò ló ṣe rí. ẹ ṣe mọ̀ pé mo ní lórí stage tó tóbi tó tóbi jù tẹ́tí kọrin rí báwo ló ṣe báwo ló ṣe lára yín. ìgbà àkọ́kọ́ hmm. ìgbà àkọ́kọ́ mo wà ní ìgbà yẹn ni mo kọ́kọ́ ṣe ẹmújójó ńgbà yẹn mi ò tí ì ya fídíò yẹn promoter yẹn ó jẹ́ ẹni tí mo mọ̀ dáadáa so òun ló máa ń sọ pé òkè nǹkan báyìí báyìí wà o nǹkan báyìí báyìí wà o ó kọ̀ pé mí jọ yẹn pé ah, àwọn star àwọn star ń bọ̀ ní club kan ní area wa pé àwọn star ló gbé ètò yẹn kalẹ̀ pé mo ní láti wá pé ah mo kọ pé yé first time Well, but mo ti ń wo ní tv at least mo máa ń bá àwọn akọrin náà rìn tó bá ṣe débẹ̀ mo kọ i just change mo kọ débẹ̀ dó o ṣe mọ̀ pé tí wọ́n bá rí crowd jinijini jinijini is normal jinijini yẹn kọ́ máa but normally èèyàn ti mọ̀ pé line òun nìyẹn so you need to face your fear. Mm.